bá rest in peace ṣùgbọ́n òun ní sùúrù ìwáṣẹ òní dá ẹ̀yìn òní ṣùgbọ́n get up ṣùgbọ́n get up ṣùgbọ́n get up ẹ jẹ́ kí n wọlé mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ ẹ kí n bá yín sọ̀rọ̀ ìjó tọrọ tó ti yẹn ṣáà rí kẹ́ máa wá bí lemọ́lemọ́lemọ́lẹ́mọ́ ó ti ń àfẹ́ tí a wá náà tí ó ti yé yín mo kàn jẹ́ pé ẹjẹ́ ẹjọ́ ní tìjú ni ẹ lè wọlé tí ti yé yín gbogbo nǹkan lè ti ní protocol ṣé ẹ̀dá òkú yẹn wò ẹ̀ pàápàá ọ̀nà ẹ̀ ti ní wọ́n ti ní visiting time ẹ kàn lè wà bí any time tẹ́ bá lọ hospital ẹ rí pé ó ní time yẹ kó máa wọlé ẹ fẹ́ gbóúnjẹ wá ní ẹ fẹ́ gbómi wá ní gbogbo nǹkan rètí ní time ó ní time yẹ máa fún yín tó ti ẹ jọ tó lọ ọlọ́kùn ní gbàjẹ lẹ́nu yín ẹ máa gbàjẹ lẹ́nu yín ẹ jọ ṣe ṣe ṣe ṣe ṣe ọbí tó ní mẹ́ga ni ẹ máa wá bí ẹ máa ẹ máa ẹ máa ṣe ẹ máa kẹ kẹkẹ ẹ mọ̀ bí òkú igbe tí bàtà ń lè kọ́ ẹ̀ kó kó kó rọrùn wọ ẹ ẹ máa kẹ máa ké sí lọ́rùn ó ti lọ tirẹ̀ yín náà lọ ti yín. ṣò ẹ má bínú mi ní pé mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá ṣùpọ̀ sọ̀rọ̀ ṣe rí ẹ̀ẹ́dẹ́jọ́. ẹ̀ràn mi sí eyọ́ ẹ̀ lè wọlé. lọ́sẹ̀. Ọlátúnjí ń gbádùn oúnjẹ ẹ̀. Mo ń gbádùn ẹ̀ gan. Ó tọ́ ẹ̀. Ìwúlò mọ̀ fún ọ̀rọ̀ ń gbádùn. Ah, ń gbádùn. Gidi. Ah, ah, orí mi ò rẹ̀ tẹ̀. Gbádùn ẹ̀sùn jẹ. Ṣùkẹ́ mi ó kẹ́ mi pa. Ọmọ Gẹ̀ẹ́sì. Ọdún máa. Bí ògbóni ayé ṣe tó obìnrin tó mọ oúnjẹ ṣe jù ni àti ah. ìrí obìnrin tá a lè fi wé. Ah, ah, ní sùúrù bẹ́ẹ̀ sórí ẹni tí ó bá ti di oko bàbá ẹlòmíì hmm. ló máa ní oko bàbá tó ń tóbi jù. kò sóríwọ ẹ. bẹ́ẹ̀ni lóòótọ́ ni pé ẹwọ ẹmọ oúnjẹ sí ẹwọ ẹsọ oúnjẹ ṣe rí ibi tí sísè oúnjẹ yín tó pin sí pátápátá pé mo ti mọ oúnjẹ ṣètàn bẹ́ẹ̀ni tí madame ti bẹ̀rẹ̀ Ọlọ́run. ta ni ẹ wo ọkọ tó jí ẹ má fi kú wo oorun. jẹ́ sọ̀rọ̀. ṣìkẹ́ ó dẹ̀ mú mi o. wípé. mo mọ̀ pé màá wí ni. ẹ wo bo olójú kan nílùú àfọ́jú o. ìwọ ok ok ẹ mọ̀ kó tẹ máa ṣe fún mi. ok nísìsiyìí tẹ mọ̀ wípé ìyàwó yín ń so oúnjẹ jù mí lọ àbí and láti ṣe competition ẹ̀rọ èròjà fún un èmi náà ra èròjà tèmi kó wá gbé wá sí kitchen mi mo ní ọlọ́run kò ṣe mo níbi kúkà méjì á dáná tiẹ̀ báyìí èmi náà dáná tèmi báyìí àwa jọ sírú ọbẹ̀ kan náà ká wá wo ẹni tó máa win. ìwọ ló máa win. Eh, okay no problem. mo dá kó mọ̀ ní wọlé. ó dáa náà ẹ jẹ́ àfọwọ́sí. ẹ eh, ó ti yá gbà ẹ. à gbé owó lẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n ṣe jù níjọ́ yẹn o la máa gbowó yẹn fún. ó ti yá ó ti yá ibà àti ẹ̀jẹ̀ máa tẹ̀sítì àbí. a máa pe ara àtàwa yẹn láti wá bá wa tó wò. ló ti tún. kò sí wàhálà. ó mọ̀ ṣe kò sí tékèwé fún wọn lẹ́nu. anybody má bèrè tékèwé. ìyá tékèwé yẹn dúró. normal thing. normal thing. fine sí gan láàárọ̀ yìí o. really. ojoojúmọ́ kan máa ń dá mi lọ́rùn ó máa ń wù mí lójoojúmọ́. ṣé like wig ó make sense yóò know, yé make sense. Ah, ẹ máa di. èmi náà ní kí n ṣọ̀rọ̀ ajé jáde ni mo gbọ́ pọ́n ní pé iṣẹ́ sílẹ̀ ní insurance company tí ó jìnnà sọ́dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n bí a ti máa débẹ̀ bí wọ́n lè gbà mí mi ìfẹ́ fún wa kí ló tó fẹ́ máa rìn káàkiri fún. kò dáa jẹ́ kí èmi náà gbìyànjú ọlọ́run kò gbìyànjú ṣùgbọ́n ní ká fọwọ́ wẹ̀wọ́ náà lọ́wọ́ fi ń mọ́ ṣebí ṣe máa ń jókòó lé twenty four hours tí mo ti full house husband ló dáa ni. ṣé mo lọ sọ mi ni. jẹ́ kí n gbìyànjú. ṣé mo lọ. kò sí nǹkan kan lẹ àmọ́ tí n bá rí máa gbà á. change. é ẹgbẹ́ yẹn kò sí. she ṣe ṣe kẹ́ Ih, bang badannya. Hmm. Ẹ eh, ṣé o máa wá gbé mi níbi iṣẹ́? Tó bá ti pè mí bó ṣe tán, iṣẹ́ máa wá gbé iṣẹ́ kí ni mo gbà kí ni mo ń tà. <laughs> Ṣá máa pẹ́ o. Mi ni pẹ́. Ìfẹ́ kí n dé láti ibi iṣẹ́ kí n má bàa ọ̀bọ̀dá láti wá gbé mi. Mi ni pẹ́ ìwọ náà máa pẹ́. Ayọ̀ wọ́n kan. Máa wọlé, máa wọlé tó bá dọ́fíìsì, a máa ṣètò. ló ṣe tí outfit mi rè. kí ló yàtọ̀ nìkan tó wà. ṣé ló ń ṣe mí bíi pé mi ò yẹra. <laughs> ìyàwó mi ṣé mo yàtọ̀ ni mo ṣe máa wà náà lè nà. Hmm. ṣé máa gbé mọ́tò yẹn lọ síbi iṣẹ́ lónìí àgbà o. àná mọ́tò yẹn iṣẹ́ pọ̀ lára ẹ̀ gan ló máa lọ máa disturb mi lọ́nà eh, ìyàwó mi ni ló máa gbé mi lọ. no problem. Eh, ah, ok eh, owó tí o béèrè lọ́wọ́ ṣe oúnjẹ tí o fẹ́ sè o ó dùn mọ́ àlẹ́ ló ṣe máa ń jẹ tẹ́lẹ̀. sí problem. ẹ ọ bìkan náà. hello ẹ wẹ má bínú mo ti fẹ́ dé ẹnu gate nsìn ẹ mọ̀ ń bọ̀ ń bọ̀ ok mo ti fẹ́ gan lóòótọ́. ṣíkẹ́mi ló pè é. ẹ kò ah, máa lọ kọjá. sẹ́ńlọ ah, ah. ni. ok. All right. Bye. Ọlọ́run mà ṣe o, tó fún egungun mi àti àyàwó mi láti ọ̀run. dandan fún kó má tètè dí láti rántí láti lọ bí iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì. <laughs> àbí kí la fẹ́ ṣe sí báyìí èmi <laughs> responsibility àwọn ọkùnrin náà yẹn láti ṣe eh, àbí. Eh, responsibility obìnrin náà ni àwa náà gbọ́dọ̀ ṣe dáadáa. <laughs> Eh, same thing náà ni same thing ẹ wo tó tẹ ìdájọ́ ni tí wọ́n bá ti gba kí ni sọ́wọ́ wa mm. responsibility yẹn ó di dandan ẹ ló ṣẹlẹ̀ yẹn. àwa náà ló ń ka ẹ Ah, ẹ jẹ́ fọ́ méjì drive. kì í fọ́ méjì drive yóò eh, dàbí wọn fọ́ kọ̀kọ̀ drive. ayi tó sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ báwo ni bẹ́ẹ̀ yẹn. ìfọ́ méjì ni ojú ti ẹ̀ tì yín ẹ kóbìnrin máa wà yín kéèyàn ọkùnrin kẹlẹ̀ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ bá lè ní kẹ́ wà mí. àkóso ah, wàhálà ẹ páàkì ìdẹ kan sínú láti bínà. ó yọ ayín gan nígbà tá a ti fẹ́ débi tá a lọ tán. <laughs> ok èso wàhálà. ẹ tá a bá ń bọ̀ eh. ẹ̀yin lè máa wà mí padà. Ah, àmì tó mọ̀ drive jù láàrin mi àti. <laughs> kò sí wàhálà kò sí wàhálà ẹ̀wọ̀ <laughs> ẹ̀jẹ̀ ti fọ́ níjù <laughs> ó ga ọ. Nice one. Good. Good. Uh Uh, yes, um, báwo ni ti assignment tí mo gbé fún yes i am mo ti go through àwọn papers yẹn one then nǹkan tí mo rò pé a máa ṣe ni pé ká fún one chance ká jẹ́ kán gbọ́ àwẹ̀ pẹ̀lú supplier. ká má dá òtún wọn lórí sọ́yìn. bẹ́ẹ̀ torí náà ti ṣiṣẹ́ mi after meeting ta ṣe pẹ̀lú wọn lánàá mo a conclude pé everything kan gbélé paper work wọn àti gbogbo wọn lájọ sọ wọn àjẹ mi jẹ́ ká jẹ́ kán gbọ́ àwẹ̀. really i try anyway nígbà tí wọ́n àti ṣìkẹ́ni ti sọ bẹ́ẹ̀ no problem you can go ahead with it. sorry sir. ẹ̀rọ ẹ̀ mọ̀ àmì lórí chairman okay okay sir ṣìkẹ́mi ni sir ó ní kí sáré rò lọ́fíìsì. go and meet her. right sir. ìwádìí nìkan ni mo jẹ́. ẹ o tún wọ òkè èmi náà jẹ inú ẹ̀ náà bóyá nǹkan mi ló fà á kí ni ká wá ṣe ń sìn báyìí. mo dẹ̀ ti lọ tọ́ ilé tó. kí ni wàá ṣe ń sìn náà. ẹ ṣọ́ pé kì í ṣe pé bí a time period yẹn. ó ṣúlẹ̀ tó yẹn ni kí ni mo lè ṣe kí ni mo lè ṣe náà. ìlú ògbóni kẹrà sí. báwo la bóyá bọ̀ òun ti bọ̀ òun ti bọ̀ mo ní afárabalẹ̀ hàn ni kò sí wàhálà ọlọ́run ti ṣe ìyanu wọn ti tọ́jú mi òun bọ̀ sísìn ẹ tètè máa bọ̀ lé tètè máa bọ̀ lé mo ní má worry I'm fine now. <laughs> bí o ẹ wo ìgbésẹ̀ gidi nìyẹn bó ṣe yẹ kọkùnrin gidi ṣe nìyẹn o gbọ́dọ̀ ní tara ní ìyàwó wa problem. <laughs> mo dey trust sweetheart mi o hmm. kí n tó délé báyìí á ti bá mi ṣe delicious. Ah, ah. bọ́lá yìí ṣe fẹ́ ní ìwọ ló ṣe fẹ́ ní kejì o tí bá délé bọ́lá tó mi àti sóúnjẹ gidi lẹ̀ fún mi mm-hmm. bẹ́ẹ̀ ni. Mm-hmm. Ah, jẹlẹsí jẹlẹsí. àbí ooo àbí. Oh, tí ẹ jẹ́ bí ẹ lè rìn ọ̀rọ̀ kù tó o bá ti láǹfààní láti di president orílẹ̀-èdè nàìjíríà yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ náà. ọkọ mi máa kówó mi ni ọkọ ah! with style. ṣì gẹ́ mi ò láìkí owó orí ó la máa kówó mi ni ah! mo sì ń bọ̀ lọ́dọ̀ yín náà hmm. owó lóbìnrin mọ̀. sori ilé mi ò nǹkan tẹ́yìn mọ̀ tó ń dàbí láàmú kọ̀ọ̀kan lọ́rọ̀ iná àti ọ̀nà sori tí a bá ti lè ṣọ̀nà dáadáa ṣe pé nẹ́tíwọ́kì náà náà favour everybody tí ló dé wà regularly gbogbo ètò ti tán ọlọ́mọ ó ti tán ibi tí bàtí kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. ṣé méjèèjì tó sọ yẹn ọ̀rẹ́ kókó ní tòótọ́. àbí. àmọ́ nǹkan kan wà tó jẹ́ màmá wọn pa orí tó jẹ́ pé wọ́n láti bá àkọ́kọ́ bójútó nínú ìlú yìí àwọn olórí wa ń gbìyànjú o àmọ́ ní ìgbà míì téèyàn bá tètè rìn rí èèyàn gbà níyànjú àbí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí gbà mí nítorí pé gbogbo àná la gbọ́dọ̀ jọ ṣe ni. ó yá jáde sí. Ah! nǹkan kan máa ń ṣẹlẹ̀ nílùú òyìnbó yẹn ṣòro àwọn tí wọn ò tí ì ní iṣẹ́ wọn máa ń bá wọn wáṣẹ́ láwọn tó jẹ́ àwọn ìjọba pẹ̀lú pẹ̀lú ẹ̀ bí wọ́n ṣe ń bá wọn wá iṣẹ́ yẹn wọ́n á ya tọrọkọ́bọ̀ kan lẹ̀ fún wọn tí wọ́n máa fún wọn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ sápò wọn tó jẹ́ pocket money ìyẹn ọmọ nílùú yẹn o tó bá tún rí lẹ́gbẹ́ wọ́n nílé ọ̀fẹ́ tó yà á lẹ̀ fún wọn tó jẹ́ pé wọ́n á wọnú ilé sùn lálẹ́ mọ́jú tó bá dẹ̀ dàárọ̀ wọ́n á ní kàn jáde kàn gbìyànjú láti bọ́ sórí títì kan lọ́wọ́ àjíjẹ́ mú wọn bóyá wọ́n lè ríṣẹ́ àbọ̀ wọ́n lè ríṣẹ́ àwọn náà ni màbá wọn wáṣẹ́ so wọ́n fààyè lẹ̀ láti má sọ pé bóyá wọ́n sọ pé àwọn fẹ́ máa lọ ṣe ìṣekúṣe àbí máa ronú àti lùyàn jìbìtì àbí máa ronú àti sọ pé àwọn fẹ́ gbébọn ó ti yé ibi tán dẹ̀ ti máa máa jẹun láàárọ̀ àti ìrọ̀lẹ́ oúnjẹ méjì lójúmọ́ lọ́fẹ́ yẹn ó wà. six four six four six four jẹ́ kí wọ́n yàn. ṣó o dẹ̀ mọ̀ pé tí ebi bá ti tán nínú ìṣẹ́ iṣẹ́ ti bu ṣé o. gbogbo nǹkan jẹ́ ẹ̀ ń sọ kíní kan fún ẹ sórí ní ìlú wa yìí tó bá tíra ẹ̀kọ́ tó ń sọ yẹn àwọn èèyàn ní ṣiṣẹ́ mọ́ gbàgbé ah. sọ fún wọn ní ṣe mọ́ kò ní dàrú. Ah. ṣé o dẹ̀ mọ̀ pé tó ń fún nírú owó yẹn náà kò ṣe pé ádébí ká sọ pé ó fẹ́ máa show big man nítorí pé owó tó ń fún owó ń jẹ ni òun náà máa lépa pé kò ń dé èèyàn. ìyẹn ló máa ká àwọn ọmọ wa náà lápá kò pé kí làwọn fẹ́ máa jalè fún kí làwọn fẹ́ máa lu jìbìtì fún nígbà táwọn ti láǹfààní táwọn orí tọ́rọ́kọ́ bọ̀ gbà lọ́sẹ̀ẹ̀sẹ̀ sápò àwọn táwọn dẹ̀ láǹfààní àti máa jẹun lẹ́ẹ̀mejì lójúmọ́ àwọn tó ń dẹ̀ rí ibi gbé tó ń ráàyè láti fi orí wọn lélẹ̀ síbi kan. nǹkan tó jẹ́ kí àwọn oníjìbìtì pọ̀ nìyẹn ṣó wá rí àwọn ìjọba wa yìí gan mo ní báwọn fúnra wọn ló ń fa gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ti ń rin ilé ayé mi ò pàdé ọkùnrin bíi Ọlátúnjí yìí rí ó tẹpá mọ́ṣẹ́ ó ní ọ̀yàyà ó mọ bí wọ́n ṣe ń ṣìkẹ́ obìnrin àmọ́ kinní kan ṣoṣo péré ni mo hit nínú láìfẹ́ òun ni respect tí ó máa ń fún mi tí kì í pè mí lórúkọ kí ló dé tí o jẹ́ kí n parí human yìí àbí kò tiẹ̀ kẹ́nu ìfẹ́ sí mi àbí kí n lọ kẹ́nu ìfẹ́ sí fún ara mi ni ìfẹ́ kan ṣoṣo tó so èmi àti Gbénga pọ̀ nìyí o and I respect it a lot ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà báyìí. erin ju erin lọ nínú igbó ọlọ́run tó ṣáà dágùntàn pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ ti mọ nǹkan tó fẹ́ yà ká má pààrọ̀ fúnra wa ọlọ́run fi gbogbo ohun tàṣìkẹ́mi lọ́rẹ̀ kì í rojú iṣẹ́ ó mọ̀ tọ́jú ọkọ̀ ẹ̀gbọ́n òwò tó wá wà lẹ́nu ẹ̀ ah, wọ̀lọ́ kí ló dé tí mi ṣe alábàápàdé irú ẹ̀ nígbà tí mo ń wáyàwó mo máa ń gbẹ̀ṣẹ̀ rí i because bọ́lá títú náà gbìyànjú ó dẹ̀ rẹwà ó náà dẹ̀ ń gbomi lẹ́nu òrùka ọ̀fẹ́ tí ó lópin òní sọ́wọ́ ẹ̀ ṣé kí n tún máa ronú obìnrin míì. Ṣìkẹ́mi ah, ó ah, tiẹ̀ fọwọ́ ra mi lára lẹ́ǹkan ṣoṣo. ti máa sùn ó yẹ ká ti máa sùn sí i hmm? ṣíbí iṣẹ́ iná ló ṣe lọ látàárọ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ pé bó ṣe dín nísìn kó fáráǹsì mi ló kù ká máa sùn ó tún dé ó tún ti bọ́ sórí laptop ó ṣe ń ju báírò ló ń ju pépà ló ń ju gbogbo ẹ̀ kí ló dé. Tẹ̀yà. Hmm? ẹ dáadáa. Hmm? òun sọ fún mi pé kí n pa iṣẹ́ tí kí n wá sùn. ibi fàǹfààní ara wa ni o kò wá fara sinmi. kí ló máa ń ṣe ẹ̀gbọ́n náà ṣé ní ọ̀rọ̀ ẹ ò kí ń yé mi o ṣé tọ́rọ̀ bá ń wọ̀ ẹ̀ sọ o kò máa ń la ẹnu ẹ̀ gbàgà bó bá ṣe jáde ló kọ̀ máa jáde o kì í kọ́kọ́ send information sí brain ẹ̀ kó bẹ́ẹ̀ process ọ̀rọ̀ tó fẹ́ sọ lẹ́nu náà pé brain mi ò jọ bá mi process ẹ̀ ṣé nǹkan tí mo fẹ́ sọ ṣé make sense. Hmm. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. kí n fiṣẹ́ sílẹ̀ mò ń ṣe iṣẹ́ kí n fiṣẹ́ sílẹ̀ kí n wá sùn. kémi àti ẹ lè jọ máa figagbága àbí ká lè jọ dọ́gba ní iṣẹ́ tó jẹ́ wípé ọ̀gá mi ló rán mi gbọ́ so tó bá dàrọ́ láti má débi iṣẹ́ tọ́gá mi bá pè mí gba ṣíkẹ́mi o àwọn files tí mo ní kó lọ treat yẹn nǹkan kan kan jọ gbé wá sí orí tébù mi jẹ́ kí n have a look o mo ní ọ̀gá ah, ẹ má bínú sá nígbà tí mo délé lánàá tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ọkọ mi ní pé kí n fi ṣẹlẹ̀ iṣẹ́ tí mi ṣe ti pọ̀ jù kí n wá sùn ọ̀gá mi tó jẹ́ wípé owó iṣẹ́ tí mi ń ṣe fún yìí òun ni mo fi sanwó ilé tèmi àti ẹ tàjọ ń gbé owó iṣẹ́ tí mi ń ṣe fún yìí bẹ́ẹ̀dì tó ní kí n wá sùn lé lórí òun ni kò fi rà owó iṣẹ́ tí mò ń ṣe yìí ni mo fi ń bọ́ ẹ̀ oúnjẹ tó ń jẹ ni mo fi ń rà ọ́ owó iṣẹ́ tí mò ń ṣe yìí ni mo fi ń romi tó ń mu. ac fáànù tẹlifíṣàn wà yàrá ẹ̀ ó jábọ́ látọ̀run ni owó iṣẹ́ tí mi ń ṣe tí ọ̀gá mi ń fún mi ni mo fi rà ọ́. mọ́tò tó ń gùn àti tèmi gùn kí ni mo fi rà òkúta oorun àbówó tí mi ń ṣe yìí kí ni mo fi ń service mọ́tò tèmi àti ẹ̀jọ́ ń lò. ò mọ̀rọ̀ sọ rárá rárá ò ní làákàyè. Hmm. ṣìkẹ́ mi kí ni mo gbé kí ló jù nǹkan tó bá dé ló mà ní ká wá wò ó ṣìkẹ́ mi ó dẹ̀ mú kí mi ò kí ń ṣọ̀lẹ o ó dẹ̀ mú kí mi kì í ṣe tó máa ń fi iṣẹ́ ṣeré tó bá rí iṣẹ́ ṣe o lórí pé mo kàn sọ fún ẹ pé kó wá faransé mi ìpè o ti ṣiṣẹ́ lọ látàárọ̀ pé nísìnyí báyọ̀ ẹ̀ ká máa sọ ni ó ń lọ̀rọ̀ ètò ìṣìkẹ́ mi ọlọ́mọ máa fi jíjẹ mímu wá sí abẹ́ obìnrin o. mà ṣe ó ṣe mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́ ọlọ́run á dá ìgbà padà ó ṣe ó dára. ẹnu iṣẹ́ ìlú ṣe ó ṣàmọ̀ pé aago méjì ló wà láàrin àwọn couples eight a.m. to eight p.m. tí ibi iṣẹ́ nìyẹn ṣọwárí eight p.m. ti di eight a.m. láàárọ̀ tí mi nìyẹn. I understand you. Come on mo understand but sori sori iṣẹ́ tí mo ṣe gbọ́dọ̀ submit ẹ láàárọ̀ la ó ti ṣẹlẹ̀ nìyẹn tí màá ṣetán lálẹ́ yìí ó rí cost mi ṣe mi ẹ̀dá wọn pé gbogbo iṣẹ́ tí mo ń ṣe náà nítorí ọjọ́ iwájú àwọn méjì ni at least mi lè lọ sọ fún wọn sí lọ́fíìsì pé ẹjọ́ má bínú time tó yẹ kí n fi ṣiṣẹ́ yẹn ó bọ́ sí time tó jẹ́ pé ìyàwó mi ló ní o tó mi lè ṣe ọkọ máa sá fún mi. bíbí bí ṣàmì pé àrùn kì ṣòkòtà. ẹ sá mo mọ mo mọ tó máa ṣẹlẹ̀. Ok, meantime, bat your tongue. Meaning pencil, I bet. To work. Promise. I promise you. Baby, te Je dálẹ̀ ní wọ́n tẹ́wọ́ jẹ́ kí wọ́n á jẹ́ ṣetán tó bá ṣetán máa fọ́ ọkàn everywhere tó <laughs> Hmm. Gbogbo wa ṣe báyìí. mi ṣáà bù ẹ́. Hmm? mo kàn ń tọ́ láti ṣàlàyé ọ̀rọ̀ fún ẹni wo ìgbà ní gbogbo nǹkan àsìkò iṣẹ́ ni fún mi láàyè jẹ́ kí n fàṣẹ ìdáadáa ibi fàǹfààní mi àti ẹ náà ni òkúńpì wọn ṣẹ̀ṣẹ̀ win contract kan ni jẹ́ n farabalẹ̀ bá wọn ṣe kó lè mọ pé mi náà mo mọṣẹ́ ṣe mo good gan èmi kú mọ̀ gbòkè ìṣọ̀lẹ̀ ìgbádẹ́ yìí máa yí padà sí dáadáa tó jẹ́ wípé báyìí máa sùn máa forun pa ẹ́ máa sùn sùn sùn sùn sùn sùn sùn sùn sùn wá ní oorun mi ti pọ̀ jù ìwọ ló máa tọ́jú mi bóyá mo ti wá sùn máa bínú máa bínú. especially tí mo bá tún wá rí ọwọ́ tí ẹ gbé pọ̀ lórí iṣẹ́ ó wọ̀n gbẹgbẹgbẹ láìsí tàbí ṣùgbọ́n wípé ìlọsíwájú ilé iṣẹ́ yìí ó jẹ́ yín lógún especially two of you Ṣìkẹ́mi and Ọlátúndé kò sí ohun téèyàn ń ṣe láyé tí ò lérè bẹ́yìn ṣe ń ṣe náà ní kẹta ṣe lọ ṣe gbọ́. ẹ máa rí reward ẹni jọkàn is, um, and that reminds me. Ẹ máa need láti rí client wa kan lẹ́yìn. Okay sir. Lẹ́yìn ni kò ní dọ́là. Um, meeting point ni a fi sí Prince Hotel. Prince Hotel. Yes, ní six pm. Dédé àgùkù mẹ́fà. Okay. So ó túmọ̀ sí wípé ẹ máa tètè close ní iṣẹ́ láti lè meet up pẹ̀lú táìmù nítorí ẹni tí mo ń sọ̀rọ̀ yìí èèyàn kan tó ní principle gidi ni so ó máa ń ó wà time conscious tẹ bá wá débẹ̀ ẹ dáwọn documents ọwọ́ ẹ kẹ make sure ó jẹ́ ni. okay it's problem sir. kí lorúkọ wọn sá. oh um, mr akínbádé lorúkọ yìí. Number one, kọ Oh, number nọ́mbà Oh, good I get to yín search for yes um, ṣáde set. bẹ́ẹ̀ni sá. o eight o. Oh. o oh, eight o. wọn kú gbẹ̀ngà kò yé yín rárá ẹ kàn ń sọ pé ó yé yín ó yé yín ni eh, for the past two weeks ọ̀rọ̀ yín O, tí ì ṣí mi láṣọ wò o, eh, kàn ń sọ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ o, ah, ti sú èmi o ó ti sú mi ẹ jọ kẹ́ bá ń bá sọ̀rọ̀. ẹ eh, abọ́lá ti tó hmm. abọ́lá ti tó hmm. sórí inú ò bá ṣe ṣí ni mi bá ṣí inú mi fún ẹ báyìí kó rí kedere kó lè mọ̀ pé gbogbo nǹkan tí n bá ń sọ fún wákàtí ọ̀wọ̀ yìí bó ṣe rí gangan nìyẹn ṣe bó ń sọ pé ọ̀sẹ̀ méjì ni ọkọ ẹ ti ṣe láṣọ gbẹ̀yìn èmi rèé oṣù kan àbọ̀ rèé tíyàwó mi ti jẹ́ kí n fọwọ́ kàn gbẹ̀yìn oṣù kan àbọ̀. bẹ́ẹ̀ ni tí n bá sọ pé ó yá a máa sọ wípé ó ti rẹ òun ah. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ níṣà ní gbogbo gbà kéèyàn gbé odidi irú mi sínú ilé kó máa wò mí lójú kó máa wò mí nímú kí nǹkan máa jẹ́ kí n máa mu èmi original Nigerian machine tí mo jẹ́rìí ara mi ooo bí ṣe wá ọlọ́run bá ń gbọ́ mo bad kí nǹkan kan máa waste irú mi sínú ilé dẹ̀tí bọ́lọ́run dá máa jẹ mu. pé kí ni. pé ọkùnrin mi ò ní ṣí mi láṣọ o. Oh. èmi kan ti bọ́lọ́run dá máa jẹ mu pé mi ò ní gorí obìnrin mi yàtọ̀ sí ṣìkẹ́mi. kí ló wá fẹ́ ṣe báyìí pé ti sú èmi o. àwọn àgbà ti wá sọ yìí pé tó o bá lọ kó ọdẹ tó o fẹ́ lọ pa ẹran tẹ́ran bá kọ wájú sí ẹ wọ́n ní kò tá ń bọ̀ bó bá kẹ̀yìsí ẹ kò tá ń bọ̀ àmọ́ tó bá ti kú ọ nìkan kó tún èrò ara ẹ pa ni o. Ah, I hate it. They will have Ah, phone is running here. hello. no òun Sorry, ló sọ̀rọ̀ mi o èmi mò ń sọ̀rọ̀ ọlátúnjì gbẹ̀ngà ni ẹ kí ló ń ṣẹlẹ̀ àánú àti ah báwo ọlọ́nà dì ní. traffic. traffic wà no. Oh God. Ẹ eh, Agbabi T junction, there's an alternative road. Okay, BT junction yẹn ìyẹn náà ah kí ló wá happen tí èrò tí traffic pọ̀ bẹ́ẹ̀. ó di kẹ. kí ló ṣẹlẹ̀. oh god kí la lè ṣe náà kí la lè ṣe náà. ok ẹni kan máa rìn ẹni kan máa rìn ẹni kan máa rìn. all right ó mọ ọsàn ṣẹlẹ̀ má wọrí má wọrí àá pẹ́ padà àá pẹ́ padà ọ̀ṣẹ́ kí la wá ṣe é sí. nǹkan tí mi lè balẹ̀ ṣe ni wípé tá a bá ti débi tí traffic wà hmm. ẹ jẹ́ ká park ká bá gbé bike lọ síbi tá à ń bọ̀ tá a bá lè ti ṣe tán à gbé bike padà láti gbé síbi tá a park tó sí. èmi kọ́ rò tẹ́lẹ̀ pé bóyá park síbi so that I. no no no ẹ jẹ́ ká débi traffic yẹn mọ́tò máa yá wa ju báyìí lọ. bọ́ a lè débẹ̀ sí kí ọ̀nà ti clear. wàá kàn sí débi tí traffic bá ti bẹ̀rẹ̀ I park fast okay better bẹ́ẹ̀ better because mo fẹ́ ká débẹ̀ yẹn kí máa yàtọ̀ débẹ̀ rárá ni. Oh, <laughs> this is wonderful of you guys. In fact, I'm impressed kẹ́dẹ̀ máa wo company one doubt pé ṣe máa lè meet up pẹ̀lú demand yẹn within a short time. Oh. Oh, I'm impressed. I'm impressed once more. I'm so impressed. Um, anyway, come má fa ọ̀rọ̀ We will get back to you guys very soon. Okay. I'm a tidy up area to one. Okay. Um, I'll try to get back soon. Do you understand that? Oh, no problem i want to have my leave now because mo ṣe ní another meeting láti attend All sí lálẹ́. Olatunji, right? Yes. And you, Shikemi? Yes. My pleasure. Abi, ẹ máa like kí n drop yín síbi tí mọ́tò yín wà. No, ẹ má ẹ má ẹ má worry, ẹ má worry. A ṣì fẹ́ ṣàwọn nǹkan bíi a máa lọ later, ẹ ṣe gan. See you later. All right. Take care. Bye. Uh, you're welcome. to compile calculations and everything together. the Fire, you do it. ṣebí tẹ ṣáà gẹ̀ẹ́tì wá safe. okay I'm getting mo wá sí ilé máa waste I miss you here too. Bamki Shikemi, I love you too. Kíkẹ́ mi ẹni bí ọkàn mi aya mi tòótọ́ orúkọ egungun ń rò ẹ náà ní ṣáá tó lójoojúmọ́ náà ló ń ṣí kẹ́mi tó bá jẹ́ pé obìnrin ló máa ń tọrọ ọkùnrin ni màá sọ pé ìwọ lówó orí mi àlè nobody àmọ́ ọkùnrin ló ń tọrọ obìnrin èmi náà sì lówó orí ẹ̀. ṣàlàáfíà ló wà tí wàá mìsí ẹ ṣìkẹ́mi ó yẹ kó o ti dé mo ló wá. bàdágìrì mi báwo kí lẹ wá dádó kí lẹ wá káàkiri. ó dáná ọ̀la tún jí kọ́. òjò òjò ń rọ̀ òjò ah. ẹ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. pé bóyá ẹ ní wálé lálẹ́ yìí ah. ṣiṣẹ́ mi ìyẹn á díẹ̀ o ah. pé èmi nìkan ni màá dá sùn lé lálẹ́ yìí. tí wọ́n ní ń dásùn lé lálẹ́ ìbí tó yẹ fẹ́ pa mí ni o. Ah, ah, ah, á dàbí ìgbà tó jẹ́ pé o sí nílé fógún ọdún ní alẹ́ yìí nìkan tí máa fi dásùn àwọn olórin dẹ̀ ti kọrin wọn ní ọkọ mi ò jẹun sùn yájú mo dásùn lọ ìyàwó mi ò jẹun sùn yájú mo dásùn lọ. Ah èmi nìkan máa yí lọ yíbọ̀ lórí bẹ́ẹ̀dì lálẹ́ yìí ah. nǹkan ó dá mo ti gbọ́ ah mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo love mo love mo love ṣáà mo love I love you ah right. irúṣẹ́ wò lélẹ̀ irúṣẹ́ wò lélẹ̀ báyìí. It's ah. coming. Ah ah. Yeah. okay? Ó wa okay. Ah, she sí see a sùn ni? ẹ eh, not really mo kàn ní kí wá báyìí ṣeré díẹ̀ lọ. that's nice um, bírú táìmù ò ní ẹ fi òpamọ́ kúrò mi bá láàárọ̀. ah god wow lónìí mo ṣe gbà wípé ọ̀kìn ló rẹwà jù láwùjọ ẹ̀yẹ this lady is pretty ó ti ẹ̀ kàn dán mi wò. Uncle Asunji. Ẹ. Eh? Ah, kí lẹ̀ ń rò? Ah, not really. Mo mo kàn ronú drink continue mo fi in the fridge ni. Eh, mo á wọ̀ pé kó má bàjẹ́ ọ̀ eh, mo kó má kàn waste náà ni. Kí Túnjí dé lanu ẹ̀ sọ̀rọ̀ wípé àjọṣeré ìfẹ́ dárí èmi gan wà lóyún lálẹ́ yìí àbí kí n fọgbọ́n ta sí ni. Hm, irọ́ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ jàre. Stashkemi. tí n bá ṣe yẹn mo ti ṣe ẹlẹ́dàá gbẹ̀ngà nìyẹn. Stashkemi. kí lẹ́yìn ro kí lẹ́yìn ro. <laughs> ó ní oògùn kan tí wà important tí mo máa ń lò every night ibẹ̀ oh. eh, lọkọ mi wà. ìyẹn ò ṣe wàhálà alẹ́ náà nìkan ni. ìyá eh. eh. ó ti rẹ̀ ń gan-an. ojú ń gún mi bákan ni. ẹ rí láti bí ẹ jẹ́ máa ń kọ́ ẹ rí láti bí má bínú jáde mo kọ̀ dá ọkọ ní ìdí ẹsẹ̀ tẹ̀sílẹ̀ sílẹ̀. èmi fi bàtà rẹ̀ rẹ̀ tẹ̀sílẹ̀ mi ní fi dáradára sí. Hmm, ọjà máa ń gbé kúrò kejì. àbí wọ́n súnmọ́kè kó lè lè feel very comfortable. má súnmọ́kè gbàgbé sùn lọ ká má waste yàrá ẹ kí n wá báyìí kí n má bọ́ bàtà. Oh, ok. Uh, ṣe máa wọ̀ mí lójú báyìí tó lọ́n lọ́n ó sì ti gbé arábìnrin yẹn lọ́wọ́ àgbè sí ìgbésí ayé mi bí àdánwò wọn ah, tó bá lẹ́wà ó lẹ́wà fún ọkọ ẹni kí ló kàn mí bí náà níyàwó tì bí wàhálà ò lélẹ̀ ah arábìnrin ṣe kẹ́mi ó rẹwà gan ó rẹwà gan wọ́n jọ ṣáṣá nínú mi. ṣe àṣeyàwó mi ibi ní mo sọ́wọ́ ẹ̀ ọ̀nà ṣàánú mi ò ṣàánú mi. ṣèké mi ṣé ló yẹ kí n ṣe díẹ̀ sọ́lá túnde lálẹ́ kò bá àdùnnà. ó yẹ kí n lè lo ọgbọ́n àríkèrèkè obìnrin fún un. bẹ́sẹ̀ àárẹ̀ ló fi rìn wá bá mi nìyà. Ubengá. Ubengá, o que tem? ọkọ o que é que sí i ó O que é pílò. No, no, no. ọkọ mi. Mm. how many months lẹ fẹ́ lò mí tán I know, just one month la fẹ́ lò ṣùgbọ́n èmi ò ní dúró tó one month o torí mi lè fi ẹ́ for that long ah, ah. max three weeks ìmá ti padà dé. ṣé mo kó tó wá sí mi lọ́kàn ṣe. kí ni yẹn. pé kò kú bá mi ṣeré lálẹ́ yìí kò bá mi ṣeré mọ́jú èyí tó three weeks tó fẹ́ lọ lò yìí. kí ló rí. bọ́lá báwo lè rọra ṣàánú mi náà kí n bẹ́ẹ̀ ṣe tó máa cover three weeks fún wọ ìwọ ah, ah. wo ó mọ ọdún máa ṣẹlẹ̀ sórí májà ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa mú fi bẹ ìyàwó mi ìṣàánú mi sórí faramọ́ three weeks yẹn sìn lẹ́yìn tí máa dé mo ti dí fún leave máa gba leave ẹ̀ nínú àti ẹ̀ nìkan náà máa lò lò. gbogbo nǹkan tó fẹ́ kọ́ báyẹn a máa ṣe regularly non-stop láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá a bá ti ń jẹun àárọ̀ àfàdílé oúnjẹ ọ̀sán fàdílé oúnjẹ alẹ́ àṣemọ̀júmọ̀ wọ̀rì tó ti yẹ because láàárọ̀ la by seven tí màá kúrò nílé yìí mo ti miss flight ni. Eh, mi ò ní kó ṣe é wọ eight o'clock o kò ṣe mọ́jú náà ni. Eh, dúró náà máa ṣe ìwọ̀nba tí mo lè ṣe náà lálẹ́ yìí a kọ́ra díẹ̀ ṣùgbọ́n mọ́jú yẹn ni ò ní possible bọ́lá ti tó bọ́lá ti tó jẹ́ kó tó jẹ́ kó tó bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n. sọ̀rọ̀ fún màmá mi sí i. ó yẹ No nosu, myslím. Relax, vyšlo jde. Gentleman and lady, please sit down. Ẹ jókòó. Mo mọ̀ pé gbogbo yín lẹ ti múra Àbújá wípé à lọ sí Abuja ní ti but fortunately or unfortunately a nílé lọ́mọ àárọ̀ yìí ni mo rí text message wípé a ní láti wá mọ́ wọ́n jẹ́ kó yé mi wípé àwọn ẹrù tí à ń retí lórí omi wípé wọn ò tiẹ̀ tí ì múfẹ̀ rárá níbi tó wà so there is no point fún wa láti ní àná pàdé anything ẹ kàn bá mi sọ fún àwọn staff wa tó kù wípé kí oníkálukú kó padà sí ẹnu iṣẹ́ all right and of course tó bá tó àsìkò tá a máa padà lọ èmi máa get information across to each and every one of you. Okay, sir. Okay, ah! so information tí mo ní kí n fún yín nìyẹn. Okay, You can go. All right. All right. Thank you. jò gbẹ̀mí mi. mi tí lè kú báyìí. ìwé náà tábà ní parọ́ náà èmi àti ẹ ọmọ ń wáṣẹ́ orí iṣẹ́ ni àti pé tí mo ń wòye gan-an only me go chop ni i go chop alone. ìwọ nìkan náà ló ní. mo prefer láti dá ìlùn sórí ẹ ṣé ń tọ́dún tó ilẹ̀ nìkan gbé sínú ilé ló kàn ń daṣọ́bò tí ó tiẹ̀ wú bẹ̀ wù lọ́ máa jẹ́ aṣòfò ara àkáǹtì la fẹ́ máa kọ́ sí. ṣó tẹ̀rí bí èmi ṣe wá ń sìn ọ̀sẹ̀ kan ni mo fẹ́ lò mí báyìí. Mhm. ọ̀sẹ̀ kan kí ló dé. Ah, tí kí ni ṣe kí ni ah, ah. wo hmm, tó bá lè jù bẹ́ẹ̀ lọ gan-an máa lò ọ̀sẹ̀ mẹ́ta yẹn gan gbáko. ẹ kò sí tó burú ń bẹ ṣé kájọ máa wọlé kájọ máa jáde ká máa wọ kíchìn ká máa lọ ká máa bọ̀ ká lè máa padà sórí ibùsùn ó <laughs> mo ń bọ̀ bébí fún mi ìṣẹ́jú kan jẹ́ asáré bojú wẹ̀yìn wò káwọ́ bí wọ́n ti dá Àbújá kò tiẹ̀ kọ́ ti débẹ̀. ó ṣe kókó jẹ́ àbójú ẹ̀yìn wò ṣìkẹ́mi báwo ni mo ní bójú ẹ̀yìn wò ni pé ṣé ẹ ti dé Àbújá ṣé ẹ ti land láyọ̀ àti àlàáfíà torí mo ti mísẹ̀ gan-an mo ti ń dalẹ̀ ayé mi sínú ilé báyìí o. ẹ lọ́mọ́kẹ́ kí ló dé ọ̀kanṣu chip yẹn. ẹ ti mú ẹ ti dé ẹ ti fẹ́ dẹnu gate. gate ilé ah ok má pẹ́ ẹ ṣe mo dúpẹ́. a ah, tọpẹ ẹ wo ẹ yẹ kí n ti lọ bá ìyá ẹ ẹ fẹ́ tètè máa lọ́lé lọ rí ìyá yìí. àbí o. èmi náà tètè wọnú ilé mi lọ lọ rí bàbá yìí. àbí ẹ wá kí ọ̀rẹ́ mi. àbọ̀ àbọ̀ ẹ ṣe gan. Ah, ẹrù mi máa wà nínú kóòtù mi. Oh, tèmi náà ló jẹ́ káńtù ẹ̀. orí mo ti mí sẹ́. ìfẹ́ bó ṣe káṣílẹ̀ bá inú mi dùn nígbà at least máa rí ọkọ mi. inú ti mí sí. ọlọ́fun gbẹ mí kẹsàn-án. ọlọ́fun gbẹ jẹ́ bẹ̀rẹ̀ mọ́. ọ̀nà ọ̀nà oúnjẹ náà wà ẹ̀mí òkùnkùn jáde o jáde jáde jáde jáde jáde jáde jáde jáde. gbọ́pẹ́ ní olúwa ìrẹ́ màmá rẹ̀ sára rẹ̀ náà. olúwa ṣe olúwa ṣe wọ́n ti rẹ̀ mí ẹ kí ẹ̀rọ sínú yàrá i'm so tired. jẹ̀bi ẹgbẹ́ no no no no no. mo fẹ́ lọ dress sexy. ibi mi fẹ́ lọ dress sexy. kan kọjá ni wọ́n ní kí wọ́n ṣe é lò sí ọ̀nkú. oh okay <laughs> that's nice èmi náà ṣe drop uh, ìyàwó rẹ̀ mi tán ni so mo á rí i pé fóònù ẹ̀ wà nù mọ́tò mo sẹ́yìn kí wọ́n á fún un ṣèbí lè rìn lọ. Ah, bẹ́ẹ̀ ni. Ah, ok tí a jọ wọnú ilé síra tó bá drop ẹ̀ tán àdéjọ máa lọ papọ̀. no o ṣe jẹ́ kí mi lọ́ọ́ máa dáná lé kí wọ́n dá wọlé. oh come on kí ló ṣe come on dá <laughs> mistakenly ni màmá mi sọ mí ní Olúwagbémiga o èmi gangan ló yẹ kó máa pe spato tó bá jẹ́ jẹ́ pé ṣìkẹ́mi lọ ká mi mú bẹ́ẹ̀ kọ́ kí la fẹ́ máa sọ ọ̀nà àkáǹtì mi bẹ́ẹ̀ kọ́ ilé sí ọlọ́run ọba. ààrẹ. ọlákùnjì. báwo ni. màá rí ẹkẹ. ṣé o sí ọ̀nà. àgbẹ̀ṣẹ̀lẹ̀. <laughs> mo ní tó fọ́ para ṣé torí ìyàwó ẹ̀ ti dé àbí. Ah, mo ti ní sí àwọn mi inú mi ti ẹ̀dùnkún ẹ̀ ti ẹ̀ lọ Àbújá mọ́ mo sọ pé ni pé mi ní dásùn lálẹ́ yìí. àbí. kí ló ṣẹlẹ̀ sí òsì. náà kò sí wàhálà mo ti drop already mo á rí i pé fóònù ẹ wà ní mọ́tò mi. fóònù. yes. fóònù. <laughs> gbẹ̀gà. yes dear. ta ló ní pàǹtì. g-string gan ni mo máa ń like láti wọ̀. bọ́lá ti tó irọ́ ni. wo ni irọ́. bó báwo ló ṣe ń kó pẹ̀lú ẹ̀ g-string. iye jọ máa wọ g-string tó máa máa fọ báyìí tó máa dẹ́kun olúwẹ̀ wà ń wọ olúwo òun kankan. sórí àwọn full pants mi ò rí ìgbà tí g-string yẹn gangan gangan atẹ́gùn máa máa fẹ́ sí everywhere. ló <laughs> gbà mí. g-string. ṣé wàá mọ nǹkan black gan-an ni favourite colour mi. àbọ̀lá ti tó black. ẹ nà ó. ṣé kì í ṣe ti dọ̀tí ṣá. Ah, wo ni ti dọ̀tí ah, ṣáwọn pé black ò kì í hàn ní aṣọ tó bá ti wọ̀ déédéé ni ó lọ lọ ní aṣọ tó bá ti wọ̀ sí. g-string mama alábàájọ ayọ̀ tuntun ti bàjẹ́. níṣẹ́ gbogbo nǹkan tó ń bọ̀ níṣẹ́ gbogbo. empty. She is empty. No pants. mi ò jẹ̀bi rárá o kò síbì kankan tí mo fi jẹ̀bi nínú ọ̀rọ̀ yìí ọlátúnjí ló jókòó yìí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ gan pé ìgbà mélòó gan ló fi ń ṣe mi láṣọ wọ̀ ọmọ ìkéré ara mi dẹ̀ ni mí ẹ̀yin àgbà náà dẹ̀ lọ sọ pé èrè ìgbéyàwó ọmọ ni. ọlátúnjí ọlátúnjí ó máa ń fìyà jẹ mí mo dẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ dúró wá fi bí jókòó síbí báyìí. ọ̀rọ̀ báwo sọ̀rọ̀ ló ń sọ ni àbí ìfẹ́kúfẹ́ ọkàn ah, ṣé wọ́n fi ṣe ẹni àbójú oúnjẹ báwo ló ṣe ń ṣe báyìí náà tó rọ̀ náà tó wáá pé ìwọ náà ń ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ kó tó wọlé bí ṣìkẹ́ mi ni wàá understand pé tí wọn bá ṣiṣẹ́ ó ní láti sinmi. so iṣẹ́ fẹ́ gbójúṣe ẹ lọ́wọ́ àbí. ojúṣe mi mo mọ mi mo mọ kí ló kù tí mo fẹ́ ṣe fún lójúṣe tí mi ṣe fún ẹ ṣóúnjẹ ló fẹ́ tí mi fún ẹnu lé ni ṣaṣọ ló fẹ́ wọ̀ tí mi fún ẹ ni ṣé owó ló fẹ́ tí mi pèsè fún ẹ ni kí ló ti kù. ṣé ẹ mò ń béèrè lọ́wọ́ ẹ. tí bá dẹ̀jọ́ láti fi ṣẹ́ nígbà míì tí yóò bá rẹ̀ mí jù mo tún máa ń bẹ́ ṣeré ṣé kò tó ẹ ni. túnjí o ò ṣe léyìí o sórí lálẹ́ yìí èmi nìdẹ. níbo bọ́bá láti tó ṣó fẹ́ gbọ́ kò sọ́nà ńbẹ kò sí o lè rí nǹkan kan lálẹ́ yìí. jẹ́ gbóná jáde kí ni. Ah. Ah. ibo ló dà. èmi fẹ́ lọ sí guest room ni má fi wàhálà pa mi lálẹ́. guest eh. eh, for the past two weeks ọ̀rẹ́ yín ò tí ì ṣí mi láṣọ wò eh, ó kàn ń sọ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ah, ó ti sú èmi o ó ti sú mi ẹ jọ kẹ́ bá ń bá sọ̀rọ̀ abọ́lá ti tó hmm. abọ́lá ti tó hmm. sórí inú ò bá ṣe ṣí ni mi bá ṣí inú mi fún ẹ báyìí kó rí kedere kó lè mọ̀ pé gbogbo nǹkan tí n bá ń sọ fún wákàtí ọ̀wọ̀ yìí bó ṣe rí gangan nìyẹn ṣe bó ń sọ pé ọ̀sẹ̀ méjì ni ọkọ ẹ ti ṣe láṣọ gbẹ̀yìn èmi rèé oṣù kan àbọ̀ rèé tíyàwó mi ti jẹ́ kí n fọwọ́ kàn án gbẹ̀yìn oṣù kan àbọ̀. bẹ́ẹ̀ ni tí n bá sọ pé a máa sọ wípé ó ti rẹ òun. ṣìkẹ́mi ṣìkẹ́mi má tún sùn lálẹ́ ṣàánú nítorí ọlọ́run ṣìkẹ́mi dìde súnmọ́ nítorí ọlọ́run ṣìkẹ́mi ọdún ti ń sùn ìwọ gan gbá mi gan òkè mojú òkè mọ́ra látìgbà tó ti dé ni mo ti ń ṣe sí ẹ tí mo ti ń jẹ́ kó mọ bí mo ṣe ń fi pé mo ti miss ẹ mo dẹ̀ believe pé ẹgbẹ́ ọ̀gán bí ṣe ń gbé súnmọ́ ẹ̀yẹ ó yẹ kó ti gbé súnmọ́ mi padà ṣìkẹ́ mi ah, ó mi lè wait kó délé ni mo ti miss ẹ bàjẹ́ wọ́n fẹ́ máa sùn báyìí má ṣe bẹ́ẹ̀ o ah, má ṣe bẹ́ẹ̀ lálẹ́ yìí o ah, gbẹ̀ngà má ṣe bẹ́ẹ̀ lálẹ́ yìí jọ ṣàánú mi. nísòro gbẹ̀ngà ṣọ́ ara ẹ̀ gidi gan ṣọ́ ara ẹ̀ mo ṣe mọ̀ wípé ò ní ìrònú ni ṣèbẹ́gbẹ́ ẹ ni Ọlátúnjí tó ti jí lọ láti àárọ̀ tó lọ fa iṣẹ́ èmi nìkan ṣoṣo dẹ̀ ni mò ń ṣiṣẹ́ nínú ilé yìí èmi náà ti jí lọ látàárọ̀ ṣé àtàárọ̀ tí mo ti lọ tí mo ti lọ faṣẹ́ yẹn ṣó dáa kí n náà ṣe gbó wàhálà tí mi ń ṣe nítorí ti ẹ̀dẹ̀ ni o kó lè jẹ́ èèyàn kó lè wọṣọ kó lè jẹ kó lè mu ẹ́ màá wá lọ látàárọ̀ màá lọ ṣiṣẹ́ màá tún wá dé mi nílé sùn kí ló dé ó fẹ́ pa mí nìyí ṣìkẹ́mi ó yàtọ̀ síra wọn o ó yàtọ̀ síra wọn o sórí ọ̀rọ̀ ṣẹ́ yàtọ̀ sí ọ̀rọ̀ ojúṣe o ojúṣe mi lélẹ́yìí o jọ torí olóhùn olóhùn olóhùn ní lémi kún di ẹrù mi jẹ́ kí n máa ṣojúṣe mi sórí tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin mi àti ẹ lórí ọ̀rọ̀ ojúṣe yìí tá a bá fi lè jàjà tí àwọn ayé bá gbọ́ bí àwọn ẹbí ẹ bá mọ̀ pé nítorí ẹ ló ṣe padà sí ilé yín wọ́n á sọ pé mi ni mo fà o díẹ̀ ń ṣojú ṣe mi ṣàánú mi torí ọlọ́run díẹ̀ wo ṣe fún mi lálẹ́ yìí ṣó tiẹ̀ rí ní alẹ́ yìí ó wù mí kó o mú mi bí iṣẹ́ bó ṣe máa ń mú iṣẹ́ kárakára yẹn torí mo mọ̀ pé ò fọ̀rọ̀ ṣẹ́ ṣeré rárá tó o bá fi ọ̀rọ̀ tèmi náà ṣeré bó o ṣe fọ̀rọ̀ ṣẹ́ ṣeré yẹn ní alẹ́ yìí nìkan alẹ́ yìí nìkan nítorí pé mo ti múra gidi lẹ́ni o o ti múra lẹ̀ ni o tó bá rí gbogbo egungun mi wà á rí pé ó ń dìde gidi gan mo fẹ́ kó jẹ́ pé ní alẹ́ yìí mọ́jú bó tiẹ̀ jẹ́ ẹ̀mẹ́rin ló lè fàyè lẹ̀ fún mi kó o mú mi bí iṣẹ́ lè ní ṣó nínú ẹ̀mẹ́rin yẹn hmm. ṣìkẹ́mi ní agbára tí ọlọ́run bá lanu ẹ̀kọ́ náà ẹ̀ máa dùn yín o àti pé a ti ń dàgbà ṣáà ní lọ́mọ ni. tó o bá jẹ́ kí n sùn máa fi yàrá ilé fún wa dá sùn bẹ́ẹ̀. ṣìkẹ́mi má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi ojú ni tiẹ̀ ṣàánú mi. mo ti rí pé o lọ́rọ̀ gbọ́ ah, o dẹ̀ lọ bí mi sílẹ̀ o bí mi torí mo lọ bí iṣẹ́ lọ. Ṣìkẹ́mi má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ Ṣìkẹ́mi Ṣìkẹ́mi Ṣìkẹ́mi Ṣìkẹ́mi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ní sani gbogbo gbà kéèyàn gbé odidi rú mi sínú ilé kó máa wò mí lójú kó máa wò mí nímú kí nǹkan máa jẹ́ kí n máa mú èmi original Nigerian machine tí mo jẹ́rìí ara mi ooo bí n ṣe wá ọlọ́run bá ń gbọ́ mo bad kí nǹkan kan máa waste irú mi sínú ilé. ó dẹ̀ ti bọ́ lọ́run dá máa jẹ mu. pé kí ni. pé ọkùnrin mi ò ní ṣí mi láṣọ o. Oh. èmi kan ti bọ́ lọ́run dá máa jẹ mu pé mi ò ní gorí obìnrin mi yàtọ̀ sí ṣìkẹ́ mi. kí ló wàá fẹ́ ṣe báyìí ẹ ti sún èmi o. àwọn àgbà ti wá sọ yìí pé tó o bá lọ oko ọdẹ tó o fẹ́ lọ pa ẹran tẹ́ran bá kọ wájú sí ẹ wọ́n ní kó o tá mọ̀ bó bá kẹ̀yìn sí ẹ kó o tá mọ̀ àmọ́ tó bá ti kú ọ nìkan kó tún èrò ara ẹ̀ pa ni o torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí as original Nigeria machine ọlọ́ọ̀bá láàánú gbọ́ mi ò nífẹ̀ẹ́ bí ṣìkẹ́mi kan ṣe ń wẹ̀sì mi sínú ilé ìwọ náà wò wọ́n náà ní sin báyìí sí ọlọ́run dá ẹ pé ó dá wájú ó dá lẹ́yìn ó dùn ún rí ó dùn ún kò lọ́nà bàbá ló mọ̀ ń fa ó fa kí lèèyàn ń wá lára obìnrin tí ò rí kí èèyàn máa wẹ̀sì adúrú ẹ mọ́nú ilé àkáǹtì wo la fẹ́ máa kọ̀ yẹn sí ọlọ́run má jẹ́ aṣòfò ara ọgbọ́n la fẹ́ dá sí ó dáa ó dáa ó dáa yá ẹ̀mí lọ́gbọ́n ṣùgbọ́n kó mọ̀ kó bẹ̀rẹ̀ Ọ̀dà jó yé mi, jó yé mi, jó yé mi, jó yé mi, jó yé mi. Ọba àrùn wa tọ́ mi sọ́nà. Ó lágbára o. Ọlọ́run ọba, má fọ̀rọ̀ ọlọ́rọ̀ bí wa o èyí tí a fẹ́ sọ lénìí má da ẹ̀bi ẹlẹ́bi lé wa lórí kó ṣàánú wa ọ̀rọ̀ lẹ́sọ̀ o ọ̀rọ̀ ni lódodo nítorí wípé kì í ṣe ohun tó fi bẹ́ẹ̀ dára tó kí ìyàwó máa béèrè oorun lọ́wọ́ ọkọ kí ọkọ máa sọ wípé kò sáyé iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ kí náà ń ṣe ó yẹ ká mọ̀ pé kò fi bẹ́ẹ̀ dá tó gẹ́gẹ́ bí ọmọbìnrin ṣe sọ adùn ìgbéyàwó èrè ìgbéyàwó ni kí ó nọmọ nínú àti wípé alukuran ìwé mímọ́ ìwé alápọ̀nlé ó lòdì sí gẹ́gẹ́ bí àwọn afáṣekọ wa wọ́n ní kò síye ìgbà tí ìyàwó ẹ gbọ́dọ̀ máa pè ẹ́ ìwọ ọkọ gbọ́dọ̀ máa jẹ ni kó máa pè ẹ́ hundred times o gbọ́dọ̀ máa dá yàwó ẹ̀ lóhùn ni ìyẹn ló ń jẹ́ wípé o tẹ́ yàwó ẹ̀ lọ́rùn tí o fi gbọ́dọ̀ wò ta tí o fi gbọ́dọ̀ ro èròkérò the same thing to you ìwọ ìyàwó tíwọ náà ní oníṣẹ́ lọ́wọ́ agreed ó dá kéèyàn níṣẹ́ lọ́wọ́ àmọ́ ṣé ohun tó tọ́ ni wípé kí ọkọ ẹ̀ máa wá pè ẹ́ kó máa fi oorun jẹ ọkọ ẹ̀ níyà eléyìí á jẹ́ kí ọkùnrin máa ro oríṣiríṣi lójú ọkùnrin a máa dàbẹ́ ni pé àbóbìnrin yẹn ó ti ń yálè àbí kò ní interest nínú òun mọ́ oríṣiríṣi nǹkan lọkùnrin lè fi rò náà ló máa ń fà á tí ọkùnrin fi máa ronú pé kóun lọ wẹ́lòmíì níta. ọlọ́run pàápàá ò fẹ́ o. ìdí nìyẹn tí alukurani tó fi kọ́ ọ́ wípé gbogbo ìgbà tí ọkọ ẹ bá ti ń pè ẹ́ ìwọ ìyàwó gbọ́dọ̀ máa dọkọ lóhùn ni gbogbo ìgbà tí ìyàwó bá ti ń pè ọkọ náà ìwọ ọkọ gbọ́dọ̀ dá lóhùn ni ṣe wá rí i pé tàbá ní ká gba hangu yẹn wò ẹ̀yin lẹ fi ààyè yìí sílẹ̀ díẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ohun tí ò dá ò dá àìdá ló ń jẹ́ o káwá gbà yí pé ọkọ tìyẹ ó ń fi oorun dùn ẹ́ àbí ìyàwó tìyẹ ń fi oorun dùn ẹ́ ṣé ìyẹn ló wá jẹ́ kí wọ́n wá ronú wípé ọ̀rẹ́ ọkọ tìyẹ ló ń kàn àbí ìyàwó tìyẹ náà ń forun dùn ẹ́ o wà rẹ́ lòmíì nílẹ̀ mọ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ó mà ṣe o wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni eléyìí tẹ́yìn fi san ẹ̀san fún wọn yìí òun ló wá burú jù tó dá mi lójú pé inú ọlọ́run gangan ò dùn sí inú àwọn èèyàn ọlọ́run kankan ò lè dùn sí irú eléyìí tẹ́yìn ṣe yìí ah, <laughs> àríkà nínú alukoran latex kùnú ìléyà ṣé káwá gbà yí pé ọkọ ẹ lóun dé onú rẹ̀ ń ìwọ ò mọ ẹ̀tọ́ ẹ̀ ò mọ ohun tó kàn ni kì í ṣe pé kó wá forún lọ àbí kó wá súnmọ́ ẹ lókàn tí ọkọ bá ṣiṣẹ́ òjọ́ lọ látàrí kẹ́yìn méjèèjì lè jẹun tí ọkọ bá dé ó ní ohun tó ń kàn tíyàwó lè kọ́kọ́ ṣe kó tó kan oorun ọkọ mi ẹ káàbọ̀ oúnjẹ yín ti rẹ́dì ṣé ń lọ gbómi tútù wá ṣé ń gbómi sí bedroom ìwò lè fẹ́ lò omi gbóná ni àbomi tútù báwo ni iṣẹ́ ṣe jẹ́ ṣé kò wá stressful gbogbo ohun tó ìyàwó lè bá a béèrè lọ́wọ́ ọkọ nìyẹn eléyà máa mú inú ọkọ dùn díẹ̀díẹ̀ a máa múnú ọkọ dùn débi pé ara tó ní kò le ó máa padà le. ìfinúkonú ìfàyàlàyà òun ni a pè ní lítẹ́sùkùnú èléyà. E kó ṣe ìkẹ́ ọkọ ẹ kọkọ ẹ ṣèkẹ́ ẹ ara padà lé gbẹ̀yìn náà nìyí nítorí pé inú dídùn ló móríyá kí wọ́n á ń ṣe eléyìí tí ẹ ṣe rárá o kò síbi tí wọ́n ti kọ́ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà wọ́n kọ́ ohun èèwọ̀ náà ń pe eléyìí tẹ́ ṣe yìí àwọn bàbá wa kárí wọ́n ní gbogbo ọmọ kékeré tó bá ń ṣe ohun èèwọ̀ tẹ bá ń ba wí tí ò bá gbọ́ wọn ni ẹjọ́ ẹjẹ́ ó lọ èyí tó ń bi ni oníṣà ìbí ni èèwọ̀ fúnra ara rẹ̀ á padà béèrè lòdì fa fún ọmọ tí bàbá ẹ̀ kú tó sóyà ẹ̀ lópó kí ni a ti fẹ́ ṣerú ẹ̀ sí ṣe mọ̀ pé àìdá ò lórúkọ méjì nígbà tí bàbá ẹ̀ tán ó wá sóyà ẹ̀ lópó kí ni a ti fẹ́ ṣerú ẹ̀ alright eléyìí tó wá ṣẹlẹ̀ yìí ń sìn kí lè fẹ́ ká dá lẹ́jọ́ èwo lèèyàn ń sọ tínú ọlọ́run ń dùn sí ọ̀nà dà báyìí ọ̀nà dà ọ̀nà wo là ń bá kọ̀rọ̀ yàrá já ọ̀nà dà tẹ́lẹ̀ kò fi ní fi ọjà báyìí àfikọ́ ọlọ́run kọ́ wa mọ̀ ṣe o ọlọ́run nìkan ló mẹ́jọ dá. chairman. pẹ̀lẹ́ o jàre. ọlọ́run ti kọ́ wa dé solution sọ̀rọ̀ yìí ti rọ́nà àbáyọ. gbẹ̀ngà ìwà tó wù sí mi ó ti jẹ́ kí n mọ ènìyàn tó nífẹ̀ẹ́ gan-an ó jẹ́ kí n mọ ipò tí mo wà lọ́kàn ẹ̀ ríǹgì yìí. òun ni májẹ̀mú tó wà láàrin mi àti ẹ̀. ríǹgì yìí ni kò jẹ́ kí ọkùnrin mi lè ṣì mí láṣọ mi. ríǹgì yìí kì í jẹ́ kí n lè nífẹ̀ẹ́ ọkùnrin ní àfiwọ́ ríǹgì yìí ló dè mí mọ́lẹ̀ mi ò ṣe lè ṣe ìwà wò sí ẹ. ogún ẹ̀ tó wà lọ́wọ́ mi nìyẹn mo gba ìtúsílẹ̀ lénìí gbẹ̀ngà mo fẹ́ kó gbàgbé wípé èmi àti ever fẹ́ra wa rí. Gratitude. Lóòótọ́ ni pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn òótọ́ náà dẹ̀ ni pé mo ní àṣìṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣùgbọ́n nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wa àti ọ̀rẹ́ mi ó máa le kí ìbáṣepọ̀ àti ìbágbépọ̀ èmi àti ẹ̀ kò dán mọ́rán mọ́ àmọ́ èmi kékeré létí àwòbẹ̀gìrì àwọn kan ní kánò kúrò ká máa jẹun lọ àwọn kan ní tó bá tán lójú kò ní tán lọ́kàn wo tí o bá sí trust in marriage o lè sí peace tí o bá dẹ̀ sí peace kò sí fẹ́ láìsí fẹ́ kò marriage.